ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلل فلا هادي له أشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ní ìtẹ̀síwájú lórí ọlá tó ń bọ̀ fún àwọn gbígbà tí ìṣẹ̀lẹ̀ náà ní ìtẹ̀síwájú tó lọ àmú àtàkọ́lé tí àwọn afá tí wọ́n ti kíra ìfàtí fún ìnáwó ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àyẹ̀wò sílẹ̀ tí wọ́n kọ́ ọ́ sí ní قبل شهر رمضان صلاة الدخول قصر رمضان قاتم القاوة لين قابل قبل قبل قبل قبل قصر رمضان هو شهر القرآن ومن يصير القرآن التي تلايين tí wọ́n gbà lérò pẹ̀lú bí oṣù Ramadan ti jẹ́ oṣù Al-Qur'an. ọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́jì náà ti pé oṣù Ramadan فيه تكسير الشياطين وإغلاق أبواب النيران وفتح أبواب الاجتماع البريد المراد في المراد هي الشياطين الشياطين جمع الشيطان أو ẹ̀dá àlùjẹ̀mí tí wọ́n bẹ̀rù jọrí àwọn aláàpò ní àṣàyàfóyè àwọn ẹ̀dá àlùjẹ̀mí tí wọ́n bẹ̀rù jọrí lójú rẹ̀ ìmọ̀ ìmọ̀ jù wọ́n mọ́lẹ̀ ìmọ̀ káwọn lágara ìlú sọ̀rọ̀mọ̀dọ́ ìgbàkú aláwájú ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ jù àwọn ìyẹ̀kùn iná àwọn ìyẹ̀kùn tó lọ sínú ńlá ìpì wọn ọ̀pọ̀ tó aláwájú jìnnà ìṣí ilẹ̀kùn àwọn àdìjẹ́nà ìṣí ilẹ̀kùn ẹ̀sílẹ̀ eré náà nínú oore tó bá oṣù Ramadan tó bá wá àfọ́jú káàdà ṣáàrù Mubarak obìnrin ní oṣù alálùbáríkà yìí èyí tó kí wà lọ́ọ̀kan àbí wà kí ẹkùn bá wà láyé wà láyé wà láàlàáfíà nínú oṣù yìí yẹ̀kílì ṣàrù في الأرض، ọmọ ìjọ tó rílẹ̀ حيث تتفقد وتصب مردة الجن في الثلاث والأغلاب والأطفال كل دفع هنا يكون أو مردة الجن أو الجن كما تبني ولو mọ́ọ̀dà tí wọ́n burú ju àwọn tó kú wọn lọ tó bí àwọn ọmọdé tó máa ṣe ìbàjẹ́ lọ lórí rẹ̀ ìsọ̀fàdì wọ́n á gbé wọn dé wọ́n á tún ṣáàdì wọ́n á dé wọn ìsàlátìlì pẹ̀lú àwọn ẹ̀wọ̀n pẹ̀lú àwọn chains wọ́n àtàwọn òyìnbó wọ́n àti ìtàkùnmọ́ ìtòmí mọ́lẹ̀ ìfàlàyà kò sóòrà ìlà ìsáàdì náà ti bá wà lùjọ lóyìn wọn ní láǹfààní àti lọ ìbàjẹ́ lọ́mọ ṣe láàrin àwọn èèyàn ìbá wà lùjọ lóyìn àwọn náà máa ń fi àwọn ṣàyà lẹ́nu ní àwọn táwọn náà gbẹ́rù gbọ́n rí nínú àwọn ẹ̀dẹ́ ìlú àwọn ṣàyà lẹ́nu ní jùmọ̀ àwọn ọmọ tí wọn lọ́pọ̀n kan lọ síbi ìbàjẹ́ nígbà tí a bá ti wá dé wọn mọ́lẹ̀ nínú oṣù Ramadan àwọn àlùjẹ̀mú yìí wọn ò ní láǹfààní àti lọ bá àwọn agbódegbà wọn nínú àwọn èèyàn táwọn tán wà lórílẹ̀ láti máa fa ilẹ̀ jẹ́ ẹnìkan máa káàánú yàtọ̀ ilé ìgbèrò ilé ìgbèrò tó bá bá wọn oṣù yìí nínú àwọn oṣù tí ìṣoṣù rọmọdọ́ọ̀ àwọn mọ́rọ́dá tó lè jí nìyí àwọn àlùjẹ̀rí tí wọ́n gbẹ́rù jọ yìí wọ́n láǹfààní kápalẹ̀ jẹ́ wọ́n láǹfààní káṣepinnu kápalẹ̀ jẹ́ látara ìmọ̀ ti àwọn èèyàn wọn àwọn agbódegbà wa tẹ́mbẹ̀ lórílẹ̀ látara wọn tí wọ́n lọ́pàá pa lọ ìbàjẹ́ kọ́ ló dé olóòlì wípé tó bá ti di inú Ramadan àmì lè ṣe ìrọ́lẹ̀ mùsùlùmí síyà àwọn mùsùlùmí wọ́n mọ̀ gbà wẹ̀ alẹ́dẹ̀ sí ibi kọ́mọ òṣàwà àwẹ̀ sí ilé ó ń níbẹ̀ kọ́mọ òṣàwà ìmọ̀ já àbí ìmọ̀ ìmọ̀ sọ́mọ́lẹ̀ gbogbo tó mọ̀ ń sìn ìrànlọ́kọ̀ọ̀kan lọ síbi ìlọ́mọ ṣìbàjẹ́ وبكرة القرآن وصيد العبادات التي تحبب النفوس وتزكيها bẹ́ẹ̀nà mùsùlùmí wá bíbí pẹ̀lú quran kíkà àtàwọn oríṣiríṣi ìran ìjọsìn tó kù àwọn ìjọsìn àti quran kíkà tó yẹ pé lára ṣe tí wọ́n ń ṣe lórí ẹ̀mí òní ni wọ́n máa hàn lábẹ́ ẹ̀mí wọ́n máa kó ẹ̀rí ní ìwáyáàyè wọ́n máa kọ́ ní gbogbo ló ṣe yẹ kó máa ṣe ọ̀tìgbàkíra wọ́n sì máa fọ ẹ̀mí wọ́n máa fọ̀ kú níbi ẹ̀gbẹ́ àwọn afáàní kọ́ lọ́wọ́ fún ìgbà olúwa ọba tó ní gbogbo àlẹ́ ìgbà ọba tó ní gbogbo kágbọ́ngbá kátóbi kákàmàmà jẹ́là oníkútìbá ẹlẹ́kùnrin wọ́n ní a ṣe àìsíbà lọ́rọ̀ ìlú lórí kàmọ̀ kútìbà alẹ́lẹ́dí lẹ́nu kọ́bìnìkò ìgbà àtúnṣe lọ́rọ̀ ìyẹn fáwọn tó ṣáájú yìí làálẹ́kùn tẹ̀tẹ̀kù kẹ́ẹ̀bà yìí jẹ́ ẹni tí wọ́n páyà wà tí àwẹ́ mọ́ ṣiṣẹ́ ìpayọ̀ olú ẹlẹ́dẹ̀jẹ̀ lọ́sùn tààrà lẹ́nu àwọn tí wọ́n bá gbà á ọ̀nìyàn tó gbọ́dọ̀ bá bọ́ àbúrò ìdí nìyẹn tí wọ́n fi ti àwọn ilẹ̀kùn yáhà lẹ́wà àtúnṣàkó àbúrò àbúrò jìnnà tí wọ́n sì fi àwọn ilẹ̀kùn àbìjánná rálẹ̀ àmìlàmìlà sọ̀ọ́lì hà títí tó báwọn ṣe olórí báwọn èèyàn ó mọ̀ ṣe lásìkò yẹn ó pọ̀ gan. wọ́n tẹ́lẹ̀ tó yẹ ní wàfíìrùn àwọn ọ̀rọ̀ dáadáa tí ó mọ̀ tẹ́lá àwọn èèyàn jáde pàápàá jùlọ níbi àwọn àbúkàrù ìrántí olúwa ẹ̀dẹ́gbẹ̀ jẹ́lá sultana wà fíìr tó náà pọ̀ lẹ̀ kẹrọ yìí inú tí ò sí èmi jù bẹ́ẹ̀ yìí ibi tó wà ti gbàsìkò rọmọdán gbogbo gbìrìgbìrì yóò ló sì fi kí ni yóò sì dínkù tó di díẹ̀ sí i. kódà bí lọ́mọdé ti ń bọ̀ yìí àwọn oníṣẹ́ ẹbí àwọn oníṣẹ́ kíṣẹ́ mo ti mọ̀ gáà àbọ̀tá ti rẹ́dẹ́ o ọ̀mọ̀lọ́ ti rẹ́dẹ́ o ọ̀tọ̀mọ̀ ta ọtí ìyá àwọn òní ta o ọlọ́mọ̀ pé inú rọmọdán kódà mo ṣèlérí tó mọtí ní ọ̀rọ̀mọdán yẹ́ yìí o òní mọtí òní bá òfẹ́ bá mi jẹ́ wọ́n lè di ọjọ́ tá a fi ọdún ìtúnu ó dé ìrọ̀lẹ́ ẹjọ́ náà kó lọ fi ọtí mímu kó lọ fi gbàwẹ̀ rẹ̀ kó lọ fi gbàwẹ̀ tó gbà sẹ́yìn kó fi bà á jẹ́ o ṣùgbọ́n lásìkò rọ̀mọ̀dọ́ọ̀nù yẹn kò ní sẹ́kẹ́ ẹgbẹ́ mọ́tì ẹgbẹ́ mọ́tì o. wọ́n ní kọ́ ọ́dà kúrò lọ́wọ́ ti sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìjọba ní ìfọ̀sẹ̀. wọ́n ní òjíṣẹ́ wa anábìwa Muhammad tó ló wá rántí wa jẹ́lá sùnkárù wọ́n ní ìgbà já àrọ̀mọ̀dọ́ọ̀nù fúti hàtì àbúwáàbò ìjọ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní tí rọmọdọ́nù bá ti wọlé wọ́n á ṣe àwọn ilẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ pé ẹ̀yin ọmọ aráyé àǹfààní rèé fún yín o láti gíní o láti wọnú àlìjẹ́nà ìdá ìjà rọmọdọ́nù fún ti ha àbúwáàbò ìjọ inú rí wáyà al-Imam Muslim ó ní ìbẹ̀ jẹ́ Ramadan futihat abwabu rahma alábì ní sallallahu alayhi wa sallam nígbà tí Ramadan bá ti wọlé wọ́n á sílẹ̀kùn ìkẹ́ kalẹ̀ ilẹ̀kùn kẹ́ máa ṣí kalẹ̀ arahama níbẹ̀ ọ̀nà àlùjẹ́nà torí pé àlùjẹ́nà tó dáàrú rahma wọ́n náà ilé ìkẹ́ni ilé ìgbàdùn tó bá ti di inú Ramadan wọ́n á sílẹ̀ fún ẹlẹ́gbẹ́ òkè o this an opportunity lẹ́yìn tó bá fẹ́ wà lè jẹ́ nà lẹ́yìn tó bá fẹ́ wọlé ìkẹ́ kó máa bọ̀ kó wá wọ bẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam ó tẹ̀síwájú wọ́n ní wàá gúrí kọ́ àbúwábù nìran olùwọ́n sì ti àwọn ẹlẹ́kùn náà wọ́n ti pa. Olùwàsó fèdè àti ṣẹ̀yà fèdè wọ́n sì gbé àwọn ṣàyàpé nípa ṣàlàyé ẹ̀yẹ mọ́lọ́rọ̀ tó jẹ́ mi wọ́n gbé wọn dé wọ́n so wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn ò ní láǹfààní àti ọmọ balẹ̀ jẹ́ àfáwà ṣàlàyé àdìsí ká tó lọ ọlọ́rọ̀wọ́ olùkọ́rí wa mùsùlùm àdìmáwò olùkọ́rí àtìmáwò mùsùlùm rọ̀hìmọ̀ ọ̀hún ọ̀wọ́ àwọn ni wọ́n kọ́ọ́lẹ̀ nínú tíra wa afọ́lù ọkùnrin báyìí kẹrẹ tí ìlú ti awọlé lẹ́yìn ti ìṣàlù ìmọ̀ràn olùkọ́tà fọyín tó bá ti di òru alákọ̀ọ́kọ́ nínú oṣù alábàbáríkà yìí lẹ́ẹ̀tì mọ̀rí ta ní ó ti máa ṣẹlẹ̀ pérépéré ìkọ́wé ìfọwọ́wọ́ rẹ̀ ìwádìí ìwọ̀fẹ́lá olùkọ́tà bá sọ ní pé ìgbà káàdà awọlé lẹ́yìn lẹ́tì ní ṣáàhì rọmọdọ́n àwọn ènìyàn tó bá ti dùn wá alákọ̀ọ́kọ́ nínú oṣù rọmọdọ́n tún fi dàtí ṣọya pínlù wà má ọ̀dà tó lè jí mi ó ní wọ́n á gbé àwọn tó gbẹ̀rù mọ́rí àwọn alákatakítí àwọn òbí lè jẹ́ àwọn ṣọya pín àwọn àlìjẹ̀nu wọ́n gbé wọn dè ọ̀gbọ́n ikọ̀ àbùwá wọnyà wọ́n sì ti àwọn ẹ̀lẹ́kùn náà onífàlàwọ̀ yóò sùpà ní ìhàbà àbọ̀ àrẹ́bìsọ̀rọ̀ wọ́n wà yóò sílẹ̀ ó ní mi ò ní sílẹ̀kùn lẹ́kẹ̀kánlẹ̀ ọ̀pọ̀tí àwọ̀ ìjẹ̀lẹ́tì wọ́n sí àwọn ilẹ̀kùn àlìjẹ́nà fọlọ́mù yóò gbọ́ra kù mí ní àbáàbò ilẹ̀kùn kankan ò ní tì nínú ilẹ̀kùn àlìjẹ́nà wọ́n yóò náà dín ìmùnàdín olùlọ́ọ̀gùn kan wà máa lọ́ọ̀gùn wípé yàbá mi ẹlọ lọ́yì yàbá mi ẹlọ rẹ̀ á pé ìwọ́n tó ń tàn máa dáadáa apèwọ́ tó fẹ́ ṣe dáadáa akúbèrè ìkó tó tó fún ẹ láti wá ṣe dáadáa ọ̀yá bá rí àṣà àkùsì wọ́n tó fi fẹ́ sí aburú wọ́n tó fẹ́ balẹ̀ jẹ́ àsìkò mọ̀ tó fún ọ kò kára ró kú níbi aburú fún mọ́ṣàbúrú. Àwọn sọ̀rọ̀ lọ́wọ́ ìwà ìgbọ̀sẹ̀ ó ti sọ ayélujára ní ilé ayé ó kọ́ من المال وذلك كل ليلة وذلك كل ليلة من صلى الله عليه وسلم olùlúwẹ̀rẹ́ rẹ̀ jẹ́ lọ subhanahu wa ta'ala wọ́n ní àwọn ẹ̀dá àwọn ẹrú ẹ̀ tẹ́pọ̀ yanturu tó fẹ́ tú wọn lẹ̀ kó nínú náà jáhà nínámà tí ò fẹ́ jẹ́ kí wọ́n jọ ọmọ náà nínú oṣù Ramadan wọ́n pọ̀ ya oṣù tó fẹ́ túlẹ̀ ìdí nìyẹn tó yẹ pé olú ẹlẹ́bẹ̀ jẹ́lọ sùhánà ó máa ń lo Ramadan lásìkò táwọn èèyàn máa ń kú nínú ẹtí ìfi wọn lọ yíká bẹ̀rẹ̀ ojúdí Ramadan ni alhamdulillah náà kí wọn ní ẹgbẹ̀rẹ̀ ní ìṣòro yẹn lẹ́mọ̀ alhamdulillah lára àbúrò ìlú àwọn àdúgbò fún wa wà lóyún àbí nímọ̀ ńlá tó ṣe fún àyè. àkùrẹ̀ lẹ́dà kó jẹ́ kí nímọ̀ náà kó bá wa dalẹ̀ kó já tán lórí kó wọ́n fi gbà kan kó wọ́n fi ká kó lọ́dọ̀ wa nímọ̀ tó lè fà. wọ́n lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó bá dínú rọ̀mọ̀dọ́ọ̀ àwọn abí tó kù sínú ẹ̀sìn ló fi rọ̀mọ̀dọ́ọ̀ yóò fi tù sí nípa wíìkì sí a máa ń fi ọmọdé ọ̀tá tó máa ń pàṣẹ á fi tu sí ẹsẹ wíìkì ka Quran gbọ́dọ̀ ọmọdé yóò fi ọmọdé yóò fi tún náà rẹ lórí Quran kíkà tó yẹ pé ọlọ́ọ̀yì àmì àti àdánù àti fún mi pé kí ọmọdé ọ̀hún dé kí ẹ mú àpò inú ẹ̀ kí wọ́n yẹ́dà fún ọ̀ṣẹ̀tò abẹ́ bó mọ̀ ṣètò ara ẹni pé kí ọmọdé ọmọdé kò ní kórè inú ẹ̀ ọmọdé bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ lókè yóò rí wo lórí ilẹ̀ يا من هي الخير أقبل وتورط بدادا بجوال الجنة مضوا أسكت مضوا ويا باغي الشر وتوفي قبولة توفي المبوشفات فيه أقصد ما هو قبولة ما في رمضان قا يوسف قبولة أقول لدى قصة من أسيري أسكت مضوا nípa nípa àwọn tí wọ́n fọkàn wọn mọ́ òyìnbó náà já ànámà nínú oṣù Ramadan tó ń bọ̀ yìí àbí kì í yẹra wàhùn tìrìmì àdìbáwò tìrìmì ló ló gbà wá wa Ibn Majah àtìmọ́ Ibn Majah Ibn Khuzaimah àtìmọ́ Ibn Khuzaimah nítorí kí àdìbáwò Ibn Ayash Ibn Amash عن أبي هريرة فأتي رمي قوم قهر به رمي مجموع ترك أطلقها ولا تسلسل يعني هذا إسناد حسن إسناده حسن العلم عند الله صلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين إن شاء الله ما تدون بدون وهذه جدة الله عاصمة السواجل